الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكم ولم أباتي ويا لك الله ọba àdẹ́dà pàtó dá wa tòṣẹ̀ wá ní ìpele méjì níbẹ̀ nínú wa ẹ̀ńtọ́jú olùkàkà fún ọlọ́run níbi ìbẹ̀ nínú wa ẹ̀ńtọ́ ti kọjú aláìgbàgbọ́ ìpè ọlọ́run àti ìpè rẹ̀ tó pọ̀ kó máa bá òṣìṣẹ́ ọlọ́run àwọn aráàlú rẹ̀ bá wá kẹ́ wọn àwọn sàbí rẹ̀ bá wá tẹ́ wọn bákan náà gbogbo àwọn tí wọ́n tún tó tuntun lórí ìlànà rẹ̀ wọ́n tẹ̀lé ìlànà wọn wọ́n gbé pípẹ́ gbé pípẹ́ wọn ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn lápapọ̀ lẹ́ni tí àbí Allah subhanahu wa ta'ala tó dákun tó kẹ̀mí àtẹnukọ̀ kan pẹ̀lú wọn kò sì wá lẹ́nu tó ọ̀yọ́ lọ sí pẹ̀lú wọn. ní má ti bẹ̀rù ìlú pẹ́jú láwàá ní òní ti ṣe òru àlàáfíà òru ẹlẹ́kẹsàn-án nínú oṣù rọ́jà ní fourteen forty one ní ìjọ ànábi sọlá lọ́ọ̀rọ̀ àlẹ́yìn ìwà àlà àdìgbì wọ̀sánlá. ètò ṣe pé ó ṣe déédéé òru ẹlẹ́kẹrin nínú oṣù march nígbà tí ọdún tí wọ́n náà di twenty twenty. nínú kíra wa tí a ń kábọ̀ wá àkídàtu tawhid tí olùmọ̀wá al-allama ad-doktor ash-shaykh Salih al-Fawzan al-Fawzan tí ọlọ́wọ́n bá kọ́ bá lẹ́kọ́ àwòrán àti sọ̀rọ̀ lórí bàbá náà. الفصل الثاني ìpínlẹ̀ kejì bí bayani ma'ana shahadatain níbi títàlàyé nípa ìjẹ́rìí méjèèjì وما وقع فيهما من الخطأ أتيتي أن ونما تتتاه ينسي وأركانهما أتما صلى يوريك سوى فنون تجانب وشروطهما أما صلى يعمل مطوى فنجيجي بكنا ومقتضاهما إنتي مجيجي دالي نوري أما صلى الله عليه بكنا ونواقفهما ìdí ọgbà méjèèjì jẹ àwọn kátà àwọn àgbéyẹ̀wò ní lójú ọ̀nà yìí ibi tọ́nà ọba bá ní kábàdé ìṣàkóso ìdáhìnlá àbàdé bẹ̀ sí àtúntò padà máa tẹ̀síwájú níbi tí ọlọ́run ọba ìṣẹ̀kẹ́lá bá ní kábàdé. awwalan ma'na shahadatayn alákọ̀ọ́kọ́ wọn náà ní ìtumọ̀ ìjẹ́rìí méjèèjì tàbá ń sọ̀rọ̀ nípa ìjẹ́rìí ànígbàgbọ́ pé ní ونعني شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله onítàgbáyé pẹ̀lú oúnjẹ méjèèjì àwọn afẹ́sí àlàyé ìtumọ̀ méjèèjì máa yẹ ṣahádàtì Allah ilaha illallah ìtumọ̀ ìdíyẹ̀rì ibi kò sí ẹni tí ìjọ tìtọ́ sílé tìtọ́ lòdò àti àmọ́ ọ̀nà ni àlè ìtìpá ọ̀tún wọn ti gbọ́ ọ̀rọ̀. ìyáàdì sọ́kàn bákan náà àti ìdí àfihànilẹ̀ annahu la yastahiqqu al-ibadata illa Allah ibi kò sí ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí láti gbé kásì ló ti tọ́ lódodo àbí Allah subhanahu wa ta'ala wọ́n ti dáhùn dáre kí o sì tún tún ní máa ìfẹ́sí yìí ìdúnú máa ìfẹ́sí yìí bákan náà wal amalu bihi kásì wàá máa fi ti tẹ́sí. قلوا فلا إله قلوا لا إله نفي الاستحقاق من سوى الله للعبادة كائن من كان قلوا قلوا لا إله ọkùnrin ó ń ṣe kíkọ̀ fún wa nípa wípé gbogbo tí ọba ti yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọn ò lẹ́tọ̀ọ́ sí ká máa sìn wọ́n ó ti wù kẹ́nìyàn kọ́ jẹ́ ó ti wù kẹ́nìyàn wí ọ̀lẹ́tọ̀ọ́ sí ìjọsìn rárá. gbólóhùn ìlọ̀lọ́ òun náà ni ìsbáàtù ìsbáàtù ìsìnkọ́kì láàyè wàdàbò lè rìn ìbàdà. ilé ìkìrìnlẹ̀ wípé ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn nìkan ṣoṣo òun náà ni Allah subhanahu wa ta'ala. ومعنى هذه الكلمة إجمالا إجمال قلوه ní àpapọ̀ tàbá ní ká sọ ní àpapọ̀ tó náà ní kí ni la ma'buda bi haqqin illa Allah ẹni tí ìjọsìn tọ́sí ló ti tọ́ lódodo àfi Allah subhanahu wa ta'ala. wa rẹ̀ ní jẹ́ pé ló ti tọ́ lódodo yẹn ni pé tá a bá ń sọ pé kò sẹ́ni tí ìjọ ti tọ́ síbí á sọ pé lótìtọ́ lódodo ìlà lọ ẹ̀fì ọlọ́run wàlá ẹ̀jú oṣù ìgbàsídé ìrúurú ìmọ̀ ojú oge lẹ́ánà àádá xẹlá àfọlùwà pẹ̀. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ sọ yí pé ìtọ́pamọ́ sábẹ́ rẹ̀ wípé náà ni pé kò sí abàmì ìdí pé ayé tójú ọlọ́run nìkan ṣoṣo lọ rárá o lẹ́ánà àádá xẹlá àfọlùwà pẹ̀ torí pé lẹ́yìn ọyà pàṣẹ ti ń bẹ láwùjọ ti ń tẹ̀lẹ̀ wọ́n máa dáàtú wọ́n yóò lọ ìmọ̀ òdúdú tó ní kẹsàn-án. àwọn nǹkan táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ọ̀pọ̀ gan-an àwọn táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ọ̀pọ̀ púpọ̀ wọ́yẹ́ ló sàmù nínú wo àtúnà ìbáàdà tẹ hàzì ìlàṣíà lẹ́yìn ọlọ́run yóò fẹ́ wọn tàbí ìpínpẹ́jọ́ lóhùn náà ni wọ́n ń ṣe kíni o kò ní wọ́n ń jó sèkú tó sì jẹ́ pé ló ti tọ́lú gbogbo ẹni tí jọ sùn tọ́sí lódodo ọ̀nà ni Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n yẹn ṣe kíni o wọ́n jọ́sìn fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ní tí wọ́n sì jọ́sìn fún yẹn ìjọsìn yẹn ṣe ìjọsìn Allah subhanahu wa ta'ala wa hada min afdali al-batil tí yẹn bá sọ pé gbogbo táwọn yẹn jọ́sìn fún lẹ́yìn ọlọ́run wọ́n fi jọ́sìn fọlọ́ náà ni ìrọ́ tó tó kíni o wọ́n máa fi hábò áhìlì wàhálà ti fi tún ti. ilé ìdí ìlànà àwọn sòfíyà àwọn tó ń sọ fún gbogbo tí bẹ́ẹ̀ láyé ẹ̀yọ̀ kan tuntun náà ni. àlẹ́dí ni wọ́n afárò àfẹ́ àrùn àwọn tó ti gbé àwọn wọn ṣe ìgbèríjò nínú gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n bẹ lórílẹ̀ ayé kọ́lá ìyàwó ìyàwó rẹ̀ báyìí. wọ́n kọ́ di pósítírọ̀ láàrin ìṣẹ̀lẹ̀ mẹ́tò bí tẹ̀síọ́ọ̀tì bá a ti láti mélòó mélòó la fẹ́ ká nínú àwọn ìtumọ̀ tí ọ̀dà táwọn yẹn fi túmọ̀ la ilaha illallah nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ olùgbé anna ma'anahu la ma'buda illallah nínú àwọn ìtumọ̀ fún táwọn èèyàn túmọ̀ la ilaha illallah sí oní ọ̀nà pé kò sẹ́ni táǹtì gbogbo ọlọ́wọ́ ọba lọ wàhálà jùlọ ní mánà hàdì ìkẹlẹ alákọ̀ọ́kọ́ oní ọ̀nà wàhálà bá ń tulò lọ́lẹ́dẹ́ yìí o lẹ́yìn anna torí pé ìtumọ̀ rẹ̀ ni pé anna kulla ìhájí àwọ̀bẹ̀ àwọ̀bà fílín wọ̀lọ́ tá a bá sọ pé kò sí tá à ń ti jọ lọ́nà lọ ìtumọ̀ ẹni pé gbogbo táwọn èèyàn sí wọ́n ń sí pẹ̀lú òtítọ́ tàbí wọ́n sì lọ láì tọ́ gbogbo wọn lọ́run ni pé yọmọ sọ pé ẹ tàbí tí wọ́n sì lọ láì tọ́ àbẹ̀mọ̀ sọ fọ́lọ́run ni tàbí ẹ̀kọ́ mi táwọn èèyàn sí lẹ́yìn láì tọ́ àbẹ̀mọ̀ sọ fọ́lọ́run ni gbogbo nǹkan táwọn èèyàn sí lọ́nà sọ́tọ̀ àti bí ọ̀tọ̀ àbẹ̀mọ̀ ọba ni kàmá sábà kọ̀ọ̀bá yá lọ ọ̀rẹ́ ìlà gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ṣe lọ síwájú láìpẹ́. bá a nínú àwọn ìtumọ̀ táwọn èèyàn túmọ̀ la ilaha illallah sí lè tètè pípọ̀ ọ̀pá mu òun náà ni la khaliqa illallah kò sẹ́ni tí ọjẹ́ dà á tó ju ọlọ́run ọba lọ wàhálà jùzù omi máàna àdìlẹ̀ jẹ́lìmá eléyìí jẹ́ ìpín kan nídùn tó máa la ilaha illallah walakin lẹ́yìn tó wà lọ́nà so kì í sùn kankan ní túmọ̀ rẹ̀ kankan ọkàn jẹ́ ìpín kan nínú ìtumọ̀ rẹ̀ ni. lẹ́yìnàbó lá yóò fi bí tu ilé àtọ̀ ẹ̀yà òwò ìyà. torí pé tá a bá ní kò sí adẹ́gà ju ọlọ́run ọba lọ ní tó fi rinlẹ̀ náà ní dídẹ́tẹ̀ ọlọ́run nìkan ṣoṣo olófinrin lẹ̀ wọ́pọ̀ wà láàyè fi ìdẹ́dá ìsìnì ká sọ pé náà ní túmọ̀ rẹ̀ kò sí ìtura rárá wọ́pọ̀ wà tọ̀ ìdùnnú ìmọ̀lọ́n lọ́kàn ṣoṣo táwọn ẹlẹ́kọ̀ọ́ mọ́lọ́n lọ́kàn ṣoṣo nìyẹn gbogbo tọ́lọ̀ ń dá lọ́nà mọ́lọ́n lọ́dà gbogbo nǹkan torí délé yìí wọ́n sọ pé kò sí adẹ́ta àti Allah kò sí ìpínlẹ̀ ìtumọ̀ la ilaha illallah chin ẹlẹ́kẹta nínú àwọn ìtumọ̀ fún táwọn yẹn túmọ̀ rẹ̀ sí ó ní pé anna màánà ha pé ìtumọ̀ rẹ̀ ni pé la hakimiyata illa lillah kò sí adájọ́ kan kò sí ìdájọ́ kan kò sẹ́ tọ́tọ́ sí àfọlọ́ọ̀ba wàhálà aidan tí ó sì ó mi màánà ha eléyìí náà ìpín kan lọ́jọ́ nínú ìtumọ̀ la ilaha illallah èsì fún nǹkan kan ìtumọ̀ rẹ̀ wọlé ń sàbọ̀ ìmọ̀só èsì pé làgbàlẹ́kọ̀ nínú ìtumọ̀ yìí lè anahu láì fi torí pé ká sọ pé kò sí ìdájọ́ àyàfi fọ́lọ́hún kò sí ìtò lè anahu làwọn afọ́dà ń kọ́ ha bí hakimiyya faqat kápẹ́yẹ̀ bá sí ọlọ́run lọ́kàn ṣoṣo nínú ìdájọ́ pé ẹni ìṣọ́kùn ọ̀nìlá sídájọ́ àfi ọpọlọ nìkan lórí ìdájọ́ tàbá sọlọ nìkan ṣoṣo níbẹ̀ ní lásán wọ̀dá àbẹ́yọ̀ lọ́ọ̀rì tí wọ́n lọ ń bí ẹrú bí ìmọ̀ ọlọ́run. àwọn sọ̀rọ̀ pàlẹ́ òun ṣe àmì nílẹ̀ ìbáadà tàbí bẹ́ẹ̀ tó sọ pé kò sí ẹni tí ń dájọ́ tó ju ọlọ́run bá lọ lọ́ba tó lọ mú ìdá nǹkan ìjọsìn kan lọ́ba tó tẹ́rí ẹ̀ lọ́ba náà bá nínú àwọn nǹkan ìjọsìn lábúyẹ́kùn mọ̀wá ṣẹ́dá ìrẹ́ni bẹ́ẹ̀ kò lè jẹ́ni tọ́mọ ọlọ́run bá lọ́kàn ọ̀kúlò hábìlì gbogbo àwọn àlàyé yìí tàfàṣírò fàṣírò nàkítà tẹ̀síìrì ni àwọn àlàyé kan ni tọ́jẹ́ irọ́ tí ó pè rárá wà ìnàmà wà ìnàmà nàbáhánà àléhà apàkíyèsí rẹ̀ níbí báyìí lẹ́yìn àtàhà tó jáde fi bá ti kútó bẹ́ẹ̀ mọ́tàdà wílà nítorí báwọn ìtumọ̀ yìí ń bẹ́ẹ̀ náà pẹ̀lú ọ̀pọ̀ ti bẹ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n mọ̀ tó wọn la ilaha illallah sí pẹ̀lú àwọn ìtumọ̀ yìí ìtumọ̀ yìí sábà ti bá bẹ́ẹ̀ á mọ̀ pé ìtumọ̀ tí ò gbé tó tí ọ̀tọ́ tí ọ̀yẹ́ ni kò lálàáfíà tó kí ká tó ní ìtumọ̀ tó sì kọ́ lálàáfíà tí a ti máa ń bá pàdé yẹn. wọ́n tẹ̀ sí ìrùsọ̀hẹ́ àlàyé tó ní ìtumọ̀ tó ń lálàáfíà dáadáa nípa ìtumọ̀ la ilaha illallah lọ́dọ̀ àwọn sàlàfù wa tí wọ́n tilẹ̀ dáadáa àti àwọn olùmọ̀lẹ́rẹ́ òun náà ni pé wọ́n sọ wípé láàmà àkúdà ní hakin ìlàlá kò sẹ́ni tá a gbọ́dọ̀ máa ń sìn lóti tọ́ lódodo àyàfi àlá kama sadaka gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sì kàwájú. ومعنى شهادة أن محمد رسول الله ìtumọ̀ ìjẹ́rìí pé sádájú àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìjúsí ọlọ́pàá ní ṣe ó wà lè ẹ̀tìrọ ọba àfihàn wọ̀rọ̀ hírọ̀ òun náà ní ká juwọ́ jùsọ̀ ẹlẹ́ẹ̀ká jẹ́wọ́ nínú wa àti ní gbangba wa annahu abdullahi wa rasuluhu ṣe dáadájú anabi sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́wọ́ ọba ni bákan náà òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ni ilẹ̀ náà ti káfá ọlọ́wọ́ náà ti gbogbo àwọn èèyàn pátápátá والعمل بمقتضى ذلك في طاعته بما أمر tàbá wà láfẹ́ ṣiṣẹ́ lórí wípé láàrín àníwòsọ́lá òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ní ṣe ìjọ́ mọ̀ pé wọ́n fún wa ní pé طاعته وتقتدي ذلك من طاعته فيما أمر eléyìí ọmọ wáyé pẹ̀lú ká máa tẹ̀lé ànábì tí gbogbo akẹ́sánà ìsìnkúlọ̀ bá pa wá sánàbí bá pàṣẹ nǹkan kankan á tẹ̀lé àti àtẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bákan tó ti ọlọ́sọ́lọ́lá sọ́lọ́ mú wá fún wa ní ìròyìn á pàlú ti tọ́ àgbà lójúdò rẹ̀ tó ṣe àwọn àyàjé tó ti ṣe ọlọ́run bá ṣe fún wa ti lágbà lójú ẹ̀kọ́ pé òtítọ́ ni òdodo ni wọ́n ti ṣe náà ìmọ̀ àdára àìníwó wọ́n dájá gbogbo ìtànàbí sọlọ́lá sọlọ́ bá pọ̀ fún wa níṣẹ́ láti kí ni wọ́n á jìnà sí gbogbo ìtọ́jà sí ìjọsìn fún ọlọ́run àyàfi pẹ̀lú tí ànábì sallallahu alayhi wa sallam ọba tí ló ti fún wa. àwọn náà á wà wọnú ìgbésí ayé wa wípé ìdí àtẹlẹ níbi níbi àtẹtọ́ pa wá sáǹgbà ló ti tọ́ lódodo níbi àwọn ọ̀rọ̀ tó mú wá fún wa sáǹtìnà sí gbogbo tó ti fi ọlọ́run sọ́lá jágbe mẹ́tọ́pọ̀ fún wa bákan náà ṣe lẹ́bí ọkọ̀ ànẹ́bí gbọ́ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. ìtumọ̀ kẹ́límà méjèèjì oní àníta àtàlàyé yìí. sáàníyàn ẹlẹ́ẹ̀kejì nínú táwọn àgbéyẹ̀wò oní àní àrùkíánù ṣahadàtẹ́yìn àwọn orígun tí ìjẹ́rìí méjèèjì ní. alákọ̀ọ́kọ́ la ilaha illallah wọ́n la ilaha illallah láha ruknan orígun méjì ló wà ó máa ànáfíó wal-isbat orígun méjèèjì òun náà ni kíkọ kíkọ àti fífìrinlẹ̀ farukunu awwalu orígun àkọ́kọ́ òun ni ànáfíó kíkọ kíkọ yìí òun ló ti parí síbi gbólóhùn la ilaha ìgbé ẹni tí ìjọsìn tán sí ló ti tán yóò kó tó lè ṣe ìkà bí jẹ́mi àlùwà èdè eléyìí ti pa gbogbo tí jẹ́bọ jẹ́ pẹ̀lú gbogbo ìran rẹ̀. ويوجب الكفر بكل ما يعبد من دون الله bákan náà yóò tó wá máa ṣe ní ọ̀ràn àlẹ́mi lórí láti ṣe àìgbàgbọ́ tí gbogbo táwọn èèyàn sìn lẹ́yìn ọ̀nà ọ̀la tí ọ̀la rẹ̀ bẹ̀rù lọ. وقد جاء معنى والركن الثاني أريد لكن هنا الإثبات في الدين onáàtì ní illallah fífi ìjọsìn rinlẹ̀ fún Allah subhanahu wa ta'ala yóò sì bìtú annahu la yastahiqqu al-ibadata illallah ilé ìfìrìlẹ̀ pé kò sẹ́ni tó ní ẹ̀tọ́ sí ìjọsìn ló ti tọ́lú lòdò àti Allah subhanahu wa ta'ala wa yujibu al-amala bidhalika yóò sì pa ní dandan láti fi ká máa ṣiṣẹ́ pẹ̀lú wípé ọlọ́run nìkan ṣoṣo lọ́lẹ́tọ̀ sí ìjọsìn ló ti tọ́lú lòdò ọ̀pọ̀ معنى هذين الركنين الركنين في كثير من الآيات àwọn ìtumọ̀ orígun méjèèjì ó wà nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àyà nínú Al-Qur'an Al-Karim gẹ́gẹ́ bí gbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tọ́lá sọ wípé fọ́ọ̀mà yẹn tó rẹ̀ tọ̀ ọ́ ẹ má ti àìgbàgbọ́ sí tọ̀ ọ́ wọ́n yóò mi bìlá ó sì ní ìgbàgbọ́ sí ọlọ́run wọ́n kọ́ di sẹ́m sẹ́kẹ̀ bí lọ́wọ́ wà tó ìwé kọ́ ìwé ni bẹ́ẹ̀ ó ti dìrọ̀ mọ́ òkun tí ó yí tí ò lè tú láéláé Suratul Baqara àyà tó ṣe ti dé. àti gbólóhùn ọlọ́wọ́ bá tọ́lọ̀ ń sọ ibi gbólóhùn tọ́lọ̀ ọba sọ pé bàbá yẹ kúrò ti tọ̀ọ̀gù ẹni bá ti àìgbàgbọ́ sí tọ̀ọ̀gù ó wà máa nà rúkú ní àwùwàlì òun náà ní ìtumọ̀ gbólóhùn alákọ̀ọ́kọ́ pé láà ìlàhà alukófúrú ti tọ̀ọ̀gù ìtumọ̀ rẹ̀ ní kí ni o láà ìlàhà sẹ́ni ó wà máa dàrú kúlò sáàni òun náà ní ìtumọ̀ orí pẹlẹ kejì tá a mọ̀ sí ìlọlọ àyàfi Ọlọ́run àti ọlá ẹgbẹ́ tó lọ ó ṣe kúfúrú sí tọọbù ó sì ṣe ìmánu sí Allah subhanahu wa ta'ala وكذلك قوله بين يقول الله وبين الكلام عن إبراهيم نبع نبي إبراهيم عليه السلام يقول إنني براء مما تعبدون dájú èmi mo jáwọ́ jáde kúrò níbi gbogbo tẹ́ǹsì ilà lẹ́nu ìfàtọ́rọ̀ ni àfi ọba tó ṣe kí ni òótọ́ dá mi nìkan òun náà ni ọba tí mo nígbàgbọ́ sí sọ́dọ̀tò sọ́kọ̀rọ̀ àyà twenty six to twenty seven. rólò <coughs> tó wá bẹ́ẹ̀ pé ìnáni ìbàrọ̀ òun ó wà máa nà rúkúnù ó wà máa nà nàfíù fi rúkúnù àwọn òun náà ni ìtumọ̀ kíkọ́ níbi orígun alákọ̀ọ́kọ́ yẹn. wàkọ́wùlùhù ilà lẹ́nu ìfàtọ́rọ̀ ni ó wà máa nà ìtìbáà ìtumọ̀ ìfẹ́rẹ́ rẹ̀ fi rúkúnù azani níbi orígun ẹlẹ́ẹ̀kejì àwọn àdìgbò gbogbo àgbóyè wọn gbọ́ àwọn àyàtì ní tí wọ́n tọ́ka lé lórí òun náà ní mímọ̀ Allah subhanahu wa ta'ala ní ọ̀kan ṣoṣo nínú ìjọsìn rẹ̀ tó jẹ́ pé àwọn àyàtì kan tọ́ka lórí eléyìí wọ́n pọ̀ púpọ̀ nínú Al-Qur'an al tó ṣe pé díẹ̀ díẹ̀ òun náà làwọn wà wà nínú rẹ̀. àríkánu àwọn orígun ìjẹ́rìí pé dájú Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ti náà ruknani òun náà ní orígun méjì rọ́mà ọ̀wọ́lúnà orígun méjèèjì náà ní gbólóhùn wa ta sọ pé abduhu wa rasuluhu ẹrú rẹ̀ ní bákan náà òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní. wọ̀kúmá yẹn fi yá ni ìfúrọ́tọ̀ wọ́n tẹ̀kùrẹ́ sí ti hàkìhì sallallahu alaihi wasallam. gbólóyìn ó lé jìnnà sí wa iṣẹ́ àtẹ̀jù àti iṣẹ́ àtẹ̀tò nípa Ànábì sallallahu alaihi wasallam nípa ìwọ rẹ̀ iṣẹ́ àtẹ̀jù àti iṣẹ́ àtẹ̀tò ọkọ̀ fún wa nípa rẹ̀ tọ̀hú Abdullahi wa rasuluhu ẹrú ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ rẹ̀ ni wàhúwà akmalul khalqi olùdẹ́jọ́ ọlọ́run tó sì pé jù bí fi ha asifatayini asharifataini a ìròyìn méjì tó jẹ́ ìròyìn abiyì ìròyìn tó dáa púpọ̀ tó sì wù ìfọ àdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam wọn náà ní abdullahi méjèèjì ó sì wà nínú àdìsọ́kàn wa fóun náà fún ìjẹ́rìí Muhammad sallallahu alayhi wa sallam. ojúṣe ọlọ́wọ́n ọba ní ti. wọ́n máa ń lẹ̀ abdi hùnà ìtumọ̀ ìdí ẹrú fún ọlọ́wọ́n ọba níbí báyìí. òun náà ni alimamulóku làádì ẹni tí ń bẹ lábẹ́ ìkápá ọlọ́run tó sì jẹ́ olùsílọ̀ ayé anahu basharu mahlo ẹ̀dá ni tọ́jú abara bíi wíìmì àtẹnìkọ̀ọ̀kan wa mímọ àkólẹ̀kọ̀ mi nìbó alibasharu wọ́n dá mahlo kò mímọ ó ní kọ́mílẹ̀ olùbáṣà ọlọ́wọ́n bá dá látara bó ti dá gbogbo àwọn ènìyàn ibi tó ti dáhùn ènìyàn ló ti dá àdẹ́gbà náà sallallahu alaihi wasallam yẹ́jìrì àlẹ́ yìí máa yẹ́jìrì àlẹ́ yìí ní ti ṣẹlẹ̀ sọ́mọ́nìyàn òun náà ni yóò máa ṣẹlẹ̀ sí àdẹ́gbà sallallahu alaihi wasallam náà kama qala ta'ala gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ti ọlá ẹrú ọlọ́run ọba abara bíi irú tí náà òun náà ní èmi muhammad sallallahu alayhi wa sallam suratul kahf àyà wa tẹ̀ eléyìí fi yé wa yí pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam abara bíi tiwa náà ni ọlọ́run ṣàrọ̀ fa rẹ̀ pẹ̀lú àlùbáyì ọlọ́run ọba gbé níyì pẹ̀lú kọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá fún ní ìmísí sámà ó sì tó ní ìyí sọ́gájú ọwọ́ àfún ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó sì ó tún wá fún ní ìbísí sámà ẹrú ọlọ́run ọba ni òṣìṣẹ́ rẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ahadith láàrin ká nẹ́bí sọ́lá mọ́ àwọn àlejò àìlà àìlò sọ́lá tó náà ti fi eléyìí rẹ̀ pé abara kò náà ni o gẹ́gẹ́ bó jẹ́ pé ní àsìkò kan táwọn ń jà táwọn ẹ̀mí sọ́lá sí wọn àlejò sọ́lá sọ fún wọn pé iná máa adàbáṣọ́rọ̀ mi sọ̀rọ̀ dáadáa tó abara bí irú yìí kò náà lè mí náà o wàlà allah ba'dukum alhana min ba'd ó ṣe é ti kẹ́ni kọ̀ọ̀kan tó yín kó mú lẹ́nu ju ẹnì kejì lọ kí wọ́n á lérò pé tó mú lẹ́nu yẹn lọ́jà rè kí wọ́n á fún pẹ̀lú àrè ẹbí yóò ti bá dájọ́ fún pẹ̀lú àrè nípa ìwọ ọmọ ìyá rẹ̀ kọ́ máa pé ìdílé kan nínú náà òun náà ni mo gbélé lọ́wọ́ tọ́ba fẹ́ kọ́ gbà á tọ́ba ti fẹ́ kọ́ sọ́ọ́lẹ̀ pé ibi mọ́ jẹ bí o ọkàn mú lẹ́nu ni àdébísọ̀ sọ́lẹ̀ sọ́fẹ́ fi yé wa bẹ̀rẹ̀ ni pé òun ọmọ kọ̀ọ̀rọ̀ ẹjọ́ tẹ bá wù náà lòun ò fi dájọ́ ẹni tó bá wá mú lẹ́nu tí gbogbo wa lérò pé mímú lẹ́nu rẹ̀ ló fi wá ló fi jàre tó ti ẹkún lọ́jẹ̀bi ìgígé kanu náà mo gé lé lọ́wọ́ tọ́ba fi ọgbà á tọ́ba fẹ́ kó sì dì mọ́ ilé náà jẹ́ pọ̀ fáwa náà tó tá a bá fẹ́ parí ìjà fáwọn èèyàn náà á jẹ́ pé wọn rí pé a gbé kọ́ọ̀pù kalẹ̀ tá a fẹ́ gbé fẹ́ nù yìí o kò sẹ́nìkan tá a fẹ́ gbé má tẹ̀lá fún bí kò sí pé ẹrù jọ́ kó ṣe rí káti ṣe ni o káti àtúnṣe ní láàrin yín abala bí irun yín làwa náà o ẹjọ́ tẹ bá wò láti dájọ́ tọ́ ẹni abádájọ́ fún pẹ̀lú ọmọ ìyá rẹ̀ tọ́gbà ègígé kanu náà lọ́gbà àwa náà aláǹfààní ká máa ṣe àlàyé ìfáwọn èèyàn nígbà tá a bá fẹ́ bá wọn tá a bá fẹ́ bá wọn sọ̀rọ̀ pàápàá jùlọ láti gbé àgbìyànjú ọ̀rọ̀ fún wọn níbi àwọ̀ ṣẹlẹ̀ láàrin wọn Ànábì sallallahu alaihi wasallam abara ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní kódà gbà míì nínú àdéhùn mi àdéhùn sọlọ tó ṣe àtúnṣe ó ní ìnáma aná báṣọrọ mẹkulóko dáadájú abala bíi irun yín lèmi náà á ń sá àdámà tẹ̀sán o èmi náà ń gbàgbé bẹ́ẹ̀ náà ti gbà sí ó gbàgbé bíi sọlá níbi àwọn àyà tí ó gbàgbé ó ní ìnáma aná báṣọrọ mẹkulóko abala bíi irun yín lèmi náà á ń sá àdámà tẹ̀sán o bẹ́ẹ̀ sẹ́ńgbàgbé lèmi náà gbàgbé pẹ̀lú ìdáná ó túmọ̀ pé gbogbo tí ń tẹ̀lé táwọn ọmọ ẹ̀dín yẹn náà ní ṣe kíni o ní tẹ̀lé sí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam báwa náà ti lálà àwọn náà lálà bá a ti fẹ́yàwó àwọn náà fẹ́yàwó bá a rẹ̀ ti ṣe wá tààrẹ̀ ṣe kíni o ní ṣe àwọn náà tó gbogbo eléyìí tó fẹ́rẹ̀ lẹ̀ fún wa pé abara ìwò tiwa ni wọn ọlọ́run ṣàrùwọ́ bá ànẹ́bí sọ́sọ́lá àtàwọn òṣìṣẹ́ tó kù pẹ̀lú ìdíje sámánì wọ́n sì fi jù wá lọ tó ti bẹ́ẹ̀ òbí wọn kò ní ìjọba ẹ̀dẹ́ ní ara àwọn òṣèlú wọn. bákan náà wọ́n fi gbọ́dọ̀ yìí sallallahu alayhi wa sallam wọ́n kọ́ ni wọ́n kọ́ sallallahu alayhi wa sallam al-ubudiyyata haqqaha wa madahahu Allahu bidhalik. anabi sallallahu alayhi wa sallam ó sì pe ìwọ ìjẹ́ fọlọ́ olùjọ́sìn ìjẹ́ olùjọ́sìn fọlọ́ pẹ̀lú ìjẹ́ ewu rere fún gẹ́gẹ́ bí gbólóhùn tọ́lá wọn bá sọ nínú sọ́lọ́tù sọ́mà àyà tẹ̀sí sí tàbí ọlọ́ọ̀tí ọ̀la rẹ̀ kájú lọ sọ pé alẹ́ ìsàlọ́ òbíkà bí àbẹ̀dá. ọtọ́lọ́wọ́n ọba ìlẹ́kí ọlọ́run wá sí ẹrú ẹ̀ ọlọ́run tó ẹrú rẹ̀ gbogbo tẹ́ rí ẹ sí ọlọ́run tó ẹrú rẹ̀ wọ́n yóò kọ̀wé fún lákàbí lẹ́sìn ìjọ wà nẹ́bí sọlá ní sọlá òun ọlọ́wọ́n bá ti tú wọ ẹrú ọlọ́wọ́n bá pè ní ẹrú bẹ́ẹ̀ nígbà tó lọ́n bá pè lẹ́rú sáré bí ọ̀wá ní yọ́nú sí àti jẹ́rú ọlọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ kẹ́sì lọ. gbogbo yòówù táwọn ní ọba àwìn yíká àwọn ọmọ ọlọ́run làwọn ọlọ́run ti wòye tí wọ́n fún wa lórí kòránì kiri yíká àwọn yẹn wọ́n máa sọ pé nahnu abna'ullahi wa ahibba'uh wọ́n láwọn lọ́mọ ọlọ́run àtòlólùfẹ́ ọlọ́run ọlọ́ni kọ́lì kọ́lì máa yọ àgbẹ̀wò fún ọmọ àbẹ̀lẹ̀ ọ̀bíkọ̀ sọ fún ẹ̀rí àtẹ̀sí sọ́nà pé nígbà tẹ́ pé ayé lọ́mọ náà sọ́nà olùfẹ́ ayọ̀ bẹ́ẹ̀ ló sọ́nà fi ìyà ẹsẹ̀ yìí fi jẹ yìí. ẹ̀kẹ́ máa ríyà ẹ̀kẹ́ ríyà níbẹ̀ ni wọ́n tún sọ pé jíjẹrú táwa jẹrú jíjẹrú táwa sọ́nà jẹrú fọlọ́ táwa náà jẹrú fọlọ́ lọ́dọ̀ táwọn nítorí ibi tí àtọ̀lẹ̀dọ́lẹ̀ wọ́n ní ti bẹ́rù ni torí ẹ̀ ẹ̀ ilé ìpẹ́ra yín lọ́mẹ́rú ti bẹ́rù ni hájà báwọn ti rí nu àmọ́ àwọn táwọn ọmọ làwọn torí pé sáàrọ̀ ọmọ làbí ni ọkẹ́ nígbà tó wá jẹ́ pé wá ti bẹ́ẹ̀ dọ̀mọ́ táwọn bàbá yín abẹ́ mọ̀ pé bàbá ló lọ́mọ ni táwọn bàbá yín o lẹ́nu wá sọ pé tó bàbá yín lélẹ́yìí o nígbà tó ti jẹ́ pé bàbá yín lélẹ́yìí ṣé bàbá yín yẹn ẹwà ni Allah subhanahu wa ta'ala ṣíṣe mọ̀ yìí pé sáàrọ̀ àti Hajar alayhi masalam ìyàwó ta ni wọ́n fi anabi Ibrahim alayhi salam anabi Ibrahim bèè ti sọlọ ìlànà ìròyìn ti kí ni o ìròyìn bàjẹ́ ìròyìn bàjẹ́ ṣé bá tó wá gbé wá sórí ọ̀rọ̀ Ìsá ọmọ Mariam gangan fúnra ara rẹ̀ ìpè ọmọ Mariam nítorí pé ńṣe ló ìyá kò ní bàbá sápẹ̀rẹ̀ yẹn wá ròyìn lójú ni ebi Allah subhanahu wa ta'ala sọ pé inna masala Isa inda Allah ka masali Adam àpẹẹrẹ Isa ọmọ Maryam lọ́dọ̀ ọlọ́bí àpẹẹrẹ Adam ní kọ́lẹ́kọ̀ọ́ mi tọ́ ọlọ́dún dáadáa mà lára yìí pé ó gbà kọ́ alẹ́ náà kò gbón ọ̀yẹ̀ gbón ọlọ́ọ̀ni máa jẹ̀dá ó sì jẹ̀dá láìmọye àti sọ́kọ́ láìmọye ìgbà àìmọye ẹ̀dá lọ́lọ́run dábẹ́ tó ṣe é pé kò ní ìdíkórí abú rẹ̀ kò tó ẹyẹ kànákànná tẹyẹ lẹyẹ bá yẹ yín kalẹ̀ báyìí tọ́ba bọ́ sórí rẹ̀ tó jókòó sórí rẹ̀ tó sì ké kó tó di gbogbo mbẹ́ pẹ̀lú òkú ọlọ́run tẹyẹ tẹyẹ yọ ọba pa ọmọ yọ ọba kànákànná sínú ọmọ yẹn sóògùn wa ni èyí sóògùn ètò ọlọ́run ni àdán kò sáfọ kò sáfọ gbogbo ọlọ́lọ́lẹ̀ nínú ibi tó ọlọ́run ọba tọ́lọ̀ ọ̀sẹ̀ ibi ìdámà amúrú ìdá àwọn ọ̀dà ṣe àyíyàkó lẹ́nu òkú ọ̀rẹ́ òkú ìbá ti ọlọ́run náà bẹ́ẹ̀ ń tapà sí ọlọ́run. àbíjọ́ kìíní àná tí Maryam alayhi salam tó sọ yìí pé àná yẹ kó lórí ìwọ́yàjò wọlé mi ń sẹ́sìn ní ìbẹ́sẹ̀rọ wọlé mi àkùrà lè yà. bóò ni mo ti bẹ́ẹ̀ bímọ ẹ̀dá kò lè mọ̀ ìbọn kà mí níbi ìsalágbèlú. kọ́ọ̀lá kẹ̀dẹ́ àlekì kọ́ọ̀lá rọ̀ bókì. malakú Jibril alayhi salam sọ pé bọ́lá ونجعله آية للناس ورحمة منا ọlọ́run fẹ́ẹ́ fi ṣe àmì fáwọn èèyàn ni ibi kò sì dín pọ̀ wọn ká ó sì tún máa jẹ́ kẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba wọn ká ní amúrán àkùtì ọ̀fẹ́ ọ̀fẹ́ ká ní amúrán àkùtì ọ̀rọ̀ yẹn ti parí wàhálà láti wò ọba lọ́yún àlẹ́bẹ̀rẹ̀ ìta sọ̀rọ̀ àwọn títí débi tó dé. málíkù habasha níjọ́ kìnìún àná ànàjáṣe nígbà tí àwọn mùsùlùmí ká àwọn àyà tì í fún tí àfọwà jáfà tó ká àwọn àyà tì í fún wọn fi lọ sàrà yìí omi ń dáni lójú ẹ̀ bí a ọ̀rọ̀ tí wọ́n ká ìlú ó ṣe wà nípìnlẹ̀ ní ẹgbẹ́ bí irin sọmọ mọ́ríàmù ti jẹ́ tòtòdíje ilé ìkánibí ọmọ jẹ́ ẹrú ọlọ́run ìròyìn tó pé ni ìròyìn tó pé ni àti pé táwọn èèyàn rori ni àwọn èèyàn máa ń jẹ́ abudu dì náà wọ́n ń jẹ́ ẹrú owó abẹ́ẹ̀rí wọn bẹ́ẹ̀ ni tani sọ fún sọ pé tẹ́yìntà tẹ́yìntà abdul dinar wà abdul dirham ó ti ṣòfò ó ti kòfò ẹrú owó ó ṣòfò ibẹ̀ ráwọ̀ èèyàn wọ́n jẹ́ ẹrú àwọn èèyàn akẹgbẹ́ wọn wọ́n nà ọ́ fọ́lówó bàbá ẹ láti wọ́n fẹ́ sàdúrà kẹ́kẹ́ sàbí kẹ́sì sí kí ni ọ̀fẹ́ fún mi ló bàbá ìsanwó àdúrà bàbá ọlọ́mọdé kẹ́sì rò ń lọ́mọ ọbẹ̀ sàbí ẹ ní bí rò ń lọ́mọ bàbá abẹ́rẹ́ báyìí ẹ dákun ẹ̀ sàbí bàbá bàbá ní àbí ó ní ẹ fún mi lówó àdúrà owó kẹ má bírò òun lọ́mọ bàbá bẹ fẹ́ bírò òun lọ́mọ ni àwọn ah, olùbìlà bàbá àwọn kankan yẹn ni àwọn kan wọ́n sọ pé bàbá ikú tó bá máa pa ikú pa àwọn bàbá tàbí ah, ìjà àwọn mọ́lẹ̀kẹ́ kọjá bàbá kì í làwọn ṣe gbogbo gbà òfò tó máa ṣe ikú sí àwọn ìbá nǹkan ni ọba nínú olùdó àbọ̀wá àmàdíjẹ́ ẹrú ọba àbí àwọn yẹn jẹ́rú ní ẹ̀sẹ̀ ẹgbẹ́ wọn ṣùgbọ́n kò wọ́n láti jẹ́rú wọn lọ́wọ́ àtọ́dá. sọ́wọ́ abala àká ìlú báyìí ẹ wo gbogbo táwọn yẹn jẹ́rú fún káàdì ẹ̀rù olóṣèlú gbọ́ wọ́n kún tàbà jẹ́. òní náírà kan gbá yóò ti máa jiyàn ọ lágbájá ni ó wọlé lágbájá ni ó wọlé ó ibi tá a bá wọn ti dẹ́dẹ́ ọlọ́dún ọmọdé tó fẹ́ lọ kàbéèrè kò sì ní gbọ́n kò ní ìbáwọn kan nìyẹn àwa ní àlẹ́ ìsọ̀sọ́lá jẹ́rú ọlọ́run gbogbo àyè náà jẹ́rú ọlọ́run wàá ní pé ẹ̀yin nìyẹn ẹ̀yin lẹ́ máa ń tẹ́bi jẹ́rú ọmọ lẹ̀ ọmọ sáà ni wọ́n. bẹ́ẹ̀ bá mọ̀jọ mẹ́rin kan yọ́mọ̀ ní déyàn fi jọ bàbá rẹ̀ ṣé táyì jẹ́ ni wọ́n fi jọ bàbá rẹ̀ àbí táyì lọ àbí táyì sùn àbí kí gbogbo ètò ètò owó ni wọ́n yà léwọ̀ lọ́wọ́ abatugba gbé pé tíyàn bá ọmọ èèyàn ìyóò fi dé ìfọ́ ọmọ mi ọ̀yá wọn náà di bíbáyìí mú di bíbáyìí mú di bíbáyìí mú wà bí akọ ìbáàdún nàjẹ fún ọlọ́wọ́n ọba mọ̀kòrón gbogbo wa àbí akọ irú ọlọ́wọ́n ọba ni wa ń kú ló máa ń fi sàmà wá sí wọn àwọn ìlà àti rahman àṣà ìgbò tí bẹ́ẹ̀ àti sọ́mà ìgbò ni wọ́n wà bọ́ lọ́wọ́n ọba lérú tọ́wọ́n ọba ní jẹ́rú ọlọ́wọ́ kó lábẹ́ ìtù ọlọ́wọ́ sọ pé táìmù táwa wáyìí wọ́n fẹ́ wà táìmù yẹn báyìí nínú yàrá rẹ̀ wọ́n fẹ́ wà ní ọ̀sán gírígírí wọ́n sọ pé nígbà tó lọ́run ro òjò lóru yẹn òun ìwọ́ kẹ́kọ̀ọ́ rà lásìkò yìí kò sí èsè kò sí èsè gbogbo ètò tọ́lọ́run là kalẹ̀ wọn ló ṣe kiri òkun ló lò níbi ìtàyè rẹ̀ ọ̀fẹ́ ọkọ̀ ètò lè tọ́ bá ọlọ́run ti kọ́ kalẹ̀ ètò lè tó ní bá ọlọ́run ti kọ́ kalẹ̀ ẹrú ọlọ́run bá ní ọ tó wò lè ṣe yàrá yorùbá yọ ọlọ́run bá ilé kí òun náà ní kí òjíṣẹ́ ọlọ́run sọ́nà máa lè sọ́nà ẹrú ọlọ́run ọlọ́run fi lẹ́rú rẹ̀ kódà ọlọ́run ọba tí wọn lára ẹ̀ka jùlọ tó sọ nínú suratul Kahf ayé alákọ̀ọ́kọ́ bí alhamdulillahi alladhi anzala ala abdihi alkitaba wa lam yaj'al lahu iwaja ọ̀tọ̀ni fọlọ́run ọba ọba tó sọ tírà kalẹ̀ fún ẹrú rẹ̀ tí ó sì fi tọwọ́ sínú rẹ̀ rárá kò sí tọwọ́ náà gbogbo ẹgbọ́n tí ọ̀jọ̀gbọ́n nílẹ̀ lágbáwá nígbà tí ọlọ́run náà nínú sọ́là bó ti jẹ́ pé ọlọ́gbọ́n ni wọ́n ti wọ́n jẹ́ ẹni tó mú bérebére wọ́n dánu tán ní ọ̀rọ̀ mo yẹ sẹ́sẹ̀ nù wọn lọ́rọ̀ fún tó sọ pẹ̀lú àdámọ́tọ́ náà fún wọn torí pé ó ń kálukú lóní ìtọ́ bá tiẹ̀ mú ọlọ́run bá fún àdéhùn sọ́là mi mú jíjà iṣẹ́ ìyanu tó dáni lágara jù tọ́lọ́ fún àdéhùn sọ́là mi àlùkò àdéhùn torí pé ọ̀làgbáwá èrò péjọ tó lè sọ̀rọ̀ tó wọ́n bẹ̀ lórí ayé ọ̀rọ̀ èṣù wọn ìdè wọn wá fẹ́ ọkẹ ló gbòòrò ọgbà yìí nínú tí wọ́n fi ṣe báyìí láàrin ara wọn ni pé lágbájá mọ̀rọ̀ sọ ó kì í mọ̀rọ̀ sọ ẹni tá a bàbá ìfẹ́ náà ó yẹ ká fún lọ́rọ̀ tí dá ọ̀rọ̀ lágara ọ̀rọ̀ tí ó fi ọ̀rọ̀ lẹ́bi ọ̀rọ̀ tí ò ní jẹ́ ká lè múrú ẹ̀ wá ọlọ́run wá tì fún ọ ẹ máa bá yí gbogbo sọ pé tá a bá bá Muhammadu jà ká sọ oríṣiríṣi ọ̀rọ̀ mẹ́lẹ́ ni ọgbẹ́ kalẹ̀ lè lágbára pọ̀ ọ̀tá yóò yé wa. ẹ mọ̀ pé bẹ́ẹ̀ nu wọn ẹ̀sùn wọn ni kó fèwù di etí wà lẹ́sùn ó sì fòwù di etí anábì sí nǹkan sọ́rọ́ sọ̀rọ̀ ẹ̀hán ó sì súnmọ́ lẹ́sẹ̀ kọ̀ọ̀kan lẹ́sẹ̀ kọ̀ọ̀kan ó ní ẹ̀wà akọrin ni mí mo sì gbé òye mo ní làákàyè mo sì jáde púpọ̀ mo sì ta àwọn orin táwọn yẹn gbà wọlé ìtọ́kùnrin ká yìí eléyìí kọ̀tọ̀kọ̀ tí ọ̀rọ̀ ibi tá a ti gbọ́rọ̀ dé ibi tá a ti sọ̀rọ̀ dé eléyìí ò lè tọrọ mà ní. àhà kí n lọ gbọ́rọ̀ dé káyì dáadáa tó bá jẹ́ pé ọ̀rọ̀ èèyàn ni àwa náà sọ fún orí àti nígbà lọ́wọ́ rẹ̀ tí ì sọ̀rọ̀ èèyàn to á ń Otu tó mú dání ó sì bẹ̀rẹ̀ sí ní pọ̀ yóò owó àkọ́kọ́ ọ̀rọ̀ yìí mà dùn pọ̀ ọ̀rọ̀ yìí rẹwà jókòó alukur'an kẹrin ọ̀rọ̀ ńlá ni o ọba tó sọ kíra ìkàlẹ̀ kíra tí ọ̀pọ̀ ni ó tó dédé ó tó dédé dáadáa ẹ mọ ọdún táwọn tí wọ́n jẹ́ àwọn ìbò yẹn tó fi ń dá àwọn olórí tí ìdáàbò sì lọ rẹ̀ fún ọlọ́gbọ́n yẹn dá tọ́lọ́ ọba ti kọ́ kalẹ̀ pé láyé láyé wọn ò ní rí dáadáa ìrìndó náà lè kó fipó ní ọ̀rọ̀ lọ́ ibi ẹ̀kọ́ àhìhì. èròǹgbà ni pé ìmọ̀lẹ̀ ọlọ́run tó tàn yìí wọ́n fẹ́ fẹ́ lọ pa tẹ̀wọ̀n fẹ́ tọ́lọ́ fẹ́ fẹ́ lọ pa ìmọ́lẹ̀ la pè é ní ìṣe ẹ̀wọ́ ibi tó súnmọ́ dé kéèyàn ọdún agbẹ́nu síbi àwọn bọ́ọ̀bù yìí kó a lọ fẹ́ fẹnu pa èyí rìn àbẹ́yẹ̀ òrin ni wọ́n fún ní wọ́n fún ní wàrà ó sì dàákù tẹ́ ẹ̀ mọ̀ kó rin tẹ́ ẹ bá fẹ́ wá mọ̀ kó rin púpọ̀ tẹ́ ẹ bá wá pa náà ìfojú wa lóhùn fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ kó ti jù tẹ́ ẹ pé rírin tí ẹ wá tún ṣe kí ni o tún lágbára pọ̀ nítorí ọlọ́ọ̀wọ́ ọlọ́ọ̀mù yóò tún fi wú lọ́rọ̀ lọ wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ òun lọ. kó lè ní bẹ́ẹ̀ pa ìmọ́lẹ̀ kí ẹ máa sàtúpa ríjà ń gúnlẹ̀ pé kí ẹ máa o kí ẹ ti kílà rárá tó ti kọ́ mọ́ kí ẹ ti lọ́ńtà tẹ́ wà gbé kalẹ̀ ẹni pé ẹ fẹ́ pa ẹ̀ka ọyẹ ẹ̀fẹ́ lábẹ́ tàbí náà tẹ́ ẹ dá kalẹ̀ tẹ́ ẹ fò mi pa kí ẹ ti náà gá ìmọ́lẹ̀ lélẹ́yìn kò rọrùn tipẹ́tipẹ́ làwọn èkó yìí tí wọ́n fi ná gbogbo wàhálà wọn yẹn wọ́n sì ná owó òdìbò àwọn lẹ́rù torípọ́lọ́ ní pásálì òfin kó dára ọlọ́ọ̀ni wọ́n máa ná ẹdín wọ́n máa ná tó máa tẹ̀fóònù alẹ́ yìí ká sọ̀rọ̀ yóò tún jẹ́ òkú àtàbámọ̀ fún wọn tó máa yóò gbìlà bóòlù ẹ̀yin náà lẹ́sìn padà bórí wọn. àdéhùn ni ìtọ́lọ́wọ́ bá ti sọ kalẹ̀ fún wa ó yẹ kí mo olùgbàgbọ́ láàyè ó lè fún lọ wáyà àdéhùn ọlọ́run ó nìyẹn bẹ́ẹ̀ sì wọn mú ọba ìlẹ̀kẹ̀ lórí ìyá àdéhùn rẹ̀ àwọn ti yẹ wọn ti tipẹ́tipẹ́ wọn ti mú báíbùlù wọn ti bọnú kọ̀ǹpútà ó ní olórí kọ̀ lẹ́mú wọn tó tún ti bọ́ ó ní eléyìí òkú régé wọn mú alùpùpù ní orí áà òdìdí ẹgbẹ́ tó ń ṣe bí ilé ìyẹ̀wò ẹgbẹ́ òkè ti ti wo ẹ wá gbogbo wàhálà tí wọ́n ti wọ́n máa ṣe náà ní fún ìtọ́jú ọkùn wọn àwọn China ní ìsìn ẹgbẹ́ rí wọn báyìí pẹ̀lú gbogbo technologies tọ́lọ̀ fún wọn pẹ̀lú ìmọ̀ òye tọ́lọ̀ fi ta wọn lọ́rẹ̀ wọ́n ti àwọn mùsùlùmí sí gbàdí wọ́n ha àwọn mùsùlùmí rí mọ̀ oríṣiríṣi ìyà wọ́n ti di àwọn mùsùlùmí wọ́n kọ́ mí ó kọ́ lọ sínú odò wọ́n ti wá ti ní ẹ̀dín pẹ̀pẹ́ sínú odò báyìí wọ́n sì fún ọ síbẹ̀ wọ́n tún kú síbẹ̀ ẹlòmíì fún wọn náà kú ẹlòmíì wọn parun má rẹ̀ ẹlòmíì òkú lẹ́lẹ́dẹ̀ jẹ́ nígbà ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlágbàdàn wọlé ẹ̀rí báyìí òrónà àbí kí ni wọ́n ń pè ọlọ́run làwọn abẹ́ tẹ́sí ní tó ìgbé ọlọ́run ní gbogbo wọlé kú torí ẹ̀ ká má dàbọ̀ ara wa o ìgbé ọ̀nà wa máa ń sá káàkiri ẹ̀dá kò tóbi tí wọ́n fẹ́ mu ẹ̀dá tí ò sí kòrónà bẹ́ẹ̀ wọ́n tán rẹ̀ dànù wọ́n dúró di àwọn àdúgbò káàbí máa ń wá ọlọ́run ọba ní olùtọ́kọ̀ mi sẹ́yìn àtàn àwọn àwọn ààrẹ ẹ̀kú sáré sọ́lá ti sọ kalẹ̀ fún wa ọwọ́ ní hebrew muslim ọlọ́run tó àjọkùn fi àjàkálẹ̀ àrùn olùkọ́ tó bá ti da tó rẹwà nígbà náà máa jẹ kò sì máa mú ṣùgbọ́n ẹ kọ́kọ́ gbé kaná tẹ bá gbé kaná ọyẹ ẹsẹ tẹ bá tún tẹ ẹtú bu kíní kan sí ẹ ẹ mọ parẹ kò sí náà sùn tọ́sọ fún àrùn kan ní ọ̀pá gbogbo wa àbí bẹ́ẹ̀ ni tọ́lá àrùn kan ní ọ̀pá gbogbo ayé bẹ́ẹ̀ kan náà rárá o rárá o ewu tọ́lọ̀ fi jà wọ́n wọ́n mọ̀ ní tẹkinọ́lọ́jì púpọ̀ owó oríṣiríṣi máa ṣe wọ́n sí i. táà táà lè yá ìlọ sí China ẹ̀rọ tọ́jú ẹ̀ so ìhà nàmọ́ ẹ wá wo ogúnlẹ́sẹ̀ mílíọ̀nù tó kù wọn. so ìhà nàmọ́ ọlọ́wọ́n ọ̀dà tí ọ̀gá pa bọ́lọ́wọ́n bá bá ti fìyàn lé ọ̀sẹ̀ yẹn lẹ́sẹ̀ ni o torí pé iná mọ́ alàdé ó lé lè sọ́ọ̀lì ọlọ́wọ́n máa lọ alákòóso lára bóyá yóò túbà bóyá yóò olúkúwàdà bóyá yóò jáwọ́ hàtà ìlà akọ́dáhù tí ọba jáwọ́ tọ́lọ́ bá gbà tán lábì òfin ti kò ní bọ́ mọ́ kò ní bọ́ mọ́ ẹni àwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n á fi wọ́n á kó bíbí tí ó lọ́sọ̀ ẹlẹ́dẹ̀ jáde tí ẹlẹ́dẹ̀ òwúlò kò sùn wọn wọ́n á lọ gbẹ́ kótó ńlá fún wọn wọ́n á ta àwọn sí kótó wọ́n fẹ́rẹ̀ àwọn ní ibẹ̀ yẹn ìdí wọn wọ́n sí kótó wọ́n ta ìpele wọn lórí wọ́n súnmọ́ tó ta ìpele wọn lórí. ìdí náà kàfẹ́ àwọn ẹlẹ́dẹ̀ tó gbẹ àwọn ẹlẹ́dẹ̀ ilé tí wọ́n bá bu òkèlè ọ̀fẹ́ lè fi kàn wọ́n lára ní tí wọ́n máa ń gbé gbogbo lára dé àwọn olówó wọn ni wọn ò sún wọn wọn lẹ́lẹ́dẹ̀ ọ̀dà mọ́ tẹ̀sán àgbé China ní ìsìn bí ọ̀tọ́rìtì lọ́jọ́ bá gbàyé àbẹ́ mọ̀ yìí pé China yẹn ọgbọ́n tí wọ́n dá lónìí ní ìsìn ọgbọ́n pé wọ́n tún kó wa lẹ́rú kejì ni láàrin ọmọ bẹ́ẹ̀ nù wa àmọ́ bẹ́ẹ̀ àbí ẹ̀ lọ wo gbogbo ti tẹ̀lẹ̀ China ní kó gba ilé ẹrú lọ tá a ti lè dánwó China ti fún wa bàbá yàwó lè sọ ọlọsọdọ China ọyàwó yóò ní kí lọ fẹ fowó ṣe nǹkan báyìí la fẹ fi ṣe níta ìfẹ fi ṣe àwọn aláwàbá yìí ṣe àwọn ọmọ ṣẹ wa náà ni ó sì wà tó ń elédè wa náà àwọn ẹnjìnìá sì wà ní òsè kíni o ní ọwà ṣe ìgbà wọlé àti àgbélẹ̀tì ẹ̀dà ìgbà wọlé ẹ̀sánwó wa kó láti máa gbó wa tí ẹ̀ bá sanwó yẹ bó ṣe tọ́ òun kàkàn ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n nìyí. ìpáàbà ìkónilẹ́rù ni ṣájébù fan ìkónilẹ́rù ni jẹnẹrétọ̀ ìkónilẹ́rù ni àbẹ́mọ̀ bẹ́ẹ̀ gbogbo tí ò yé wọ òfin ní síbi pé káwà ní òru orí kalẹ̀ ti kẹ̀kẹ̀kẹ̀ ẹ wo ní afọ́rọ̀ náà ẹlẹ́rọ bá fi jẹnẹrétọ̀ á ni ẹ̀wọ́ ó jẹ́ pa fún ni. sábẹ́ ilé ike sọ̀rọ̀ pé nígbè ìta sọ́mà bàjẹ́ ni wọ́n ní ajá thirteen thirteen thousand ẹja tètè mójútó kásìkìnnì kan kó alẹ́ rú. subhanallah ẹ wo gbogbo ẹ̀ wọ́n ti dé náà tó gbogbo bọ́lá wọn kàlẹ́ jọlá fàdá ọmọ wọn òbí ní àìsàn làmì àgbẹ̀. àyẹ̀wò ò lérò bọ́lá wọn bá ilé jọlá ti kí ni olóòtú bá wà. oríṣiríṣi ọ̀dọ́ wa a ní oṣù sọ́lá mi wọ ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n ló ń sọ tíra kalẹ̀ pẹ́ wò kò sì sí wíwọ́ nínú rẹ̀. bákan náà aya alakoko ọlọ́ni subhana alladhi asra bi'abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina ọlọ́ni mímọ́ ni fún ẹlẹ́dàá rẹ̀ ọba tó ti gbé náà ló mú ẹrú rìnrìn lóru láti masjid al-haram àdéwọ̀ lọ sí al-masjid al-aqsa lórí yìí pé adébùsọ̀lọ́m ọlọ́run pè ní ẹrú rẹ̀ dáná sọlá bá fi jẹrú fọlọ́hún à èmi ọmọ sẹ́ni kọ̀ọ̀kan wọ́n tún máa ro kí làwọn náà wá jẹ́ fọlọ́hún ẹ̀rú la jẹ́ fún o torí pé wọ́n ní ọ̀rọ̀ tó bá tó sójà gbé lu bọ́ọ̀rùn àjókù ntọ́lọ́pàá ntọ́bi èmi má níbi jẹ́ ẹrú fọlọ́hún àwa mùsùlùmí tá à ń tẹ̀lé kọ́ àwa ti jẹ́rú tipẹ́tipẹ́ ẹ̀rí tipẹ́tipẹ́ láti láti jẹ́ fọlọ́hún ọba tí ọlá rẹ̀ wẹ̀ gbogbo ẹ̀ tó bá ní kọ̀ yóò wúlò láti jẹ́rú fọlọ́hún ọba kí ń tẹ́ ní rí ni ṣíṣe nire ni kọ́nà ọba kó dàgbò ṣe wálẹ̀ nire láti mọ̀ pé ìjẹun yìí gẹ́gẹ́ bá ti sọ síwájú mẹ́ta ni al-ubudiyyatul 'amma ń bẹ ìjẹun gbogbogbò ń bẹ olùgbogbo ẹtọ́ jẹ́ mùsùlùmí àti ẹtí ìdí mùsùlùmí gbogbo alákó sínú yẹn gẹ́gẹ́ bí àyà kan tí wọ́n fẹ́ in kullu man fis samawati wal ardi illa ati rahman abida ní suratu Maryam gbogbo tí bẹ́ sọ́mà àtìlẹ̀ wọn jẹ́ ìpẹ́kẹ́ jẹ́rú lọ́kọ́lọ́ bẹ́ẹ̀ náà ni al-ubudiyyatul khassa ìjẹ́rú ọ̀tọ̀ ẹrú àdáni tọ́yàtọ̀ sí ti gbogbogbò tájà kẹran general àkọ́kọ́ yẹn special eléyìí òun náà ni ìjẹ́rú táwọn olùgbàgbọ́ òdodo tún jẹ́rú fọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ gbàgbé lọ ọlọ́sọ pé wàá ìbáàgò rahman ilẹ̀rí ilẹ̀ yorùsù náà ilẹ̀ àwùrí àwọn náà àwọn ẹrú sí ọlọ́run àwọn làwọn tó ti pé jẹjẹ lọ mú onílẹ̀ tẹ̀lẹ̀ ni wọ́n máa ń lọ ní pẹ̀lẹ́kùtù táwọn aláìmọ̀kànmọ̀kàn bá sọ̀rọ̀ tí ọ̀dà kọ́ọ̀lù sàlámà pé sàlámù alaykum lánàbẹ̀tẹ̀ bí ìjà ìlú tó lábí ọlọ́nkọ bàbá ẹ̀yìn aláìmọ̀kan mọ̀kan yìí àní tá a fẹ́ bá yìí subhanallah ẹ̀ wá rí ẹlẹ́ẹ̀kẹta ní àlùmọ̀kù díẹ̀ tó xa ọ̀tọ̀ ìxa àṣọ ẹrú ìdí ẹrú tọ́jú ọ̀tọ̀ nínú ọ̀tọ̀ ẹ̀sà nínú ẹ̀sà òun náà lọ́wọ́ díẹ̀ tó adìyàwó ìmọ̀sẹ̀rí ìjẹ́rú táwọn ìwádà nínú sọ́lá ní ìkẹ́ lọ́jẹ́rú ọlọ́run ànínú sọ́lá tó sọ ọ́ tí ìyẹn bá dé bẹ́ẹ̀ èèyàn máa ka irú tọ́pọ̀ wọ́n kúrò abidana dàwúdà ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ti Suleiman wọ́n kúrò ìbádàna Ibrahim Ismail ìyẹsà gbogbo ọlọ́run kà wọ́n àwọn abudu abudu abudu àwọn òdìsí ọlọ́run lọ́lọ́run ti kà síbẹ̀ so òbòdìyà fásọ̀ ni nìyẹn ọlọ́run sọ tó túmọ̀ ní pé gbogbo wọn náà wọ́n jẹ́rú ọlọ́run tó ṣe báyìí nìyí ṣùgbọ́n nínú ṣàhádà tiwa àdéhùn sẹ́lẹ̀ ní ìta àti ìtúbẹ̀ ní pé abdullahi wa rasuluhu tàbí abduhu wa rasuluhu. ìtumọ̀ rìsáàlà láti jó níta yẹn wà má nà rasul ìtumọ̀ ar ó ní al-mab'uth ila an pẹ̀lú gbogbo ìlọsọ́dọ̀ ọlọ́run ọba ó sì máa jẹ́ olùdùnnú tí ó sì wọ́n nú pé ẹ bá gbọ́ tó gbà oríire rẹ o àlìjáná máa ń bẹ́lẹ̀ àforíjì ọlọ́run bẹ́lẹ̀ ìgbé ọlọ́run máa ń bẹ́lẹ̀ fún un yóò dùn wọ́n nú pé ẹ kú oríire bẹ́ẹ̀ gbà. bákan náà nàbí rọ ó tún jẹ́ olùkìlọ̀ fagbọ́mọ́gbà pé a tẹ ẹ bá pọ̀ tẹ ẹ bá gbà tẹ bí bá báyìí kú ìyá sẹ́nu sáré o ìyá ló sáré ọ̀rọ̀ gan ìyá sẹ́ni àlùkìyà máa yóò kìlọ̀ yà fún wọn ó ṣe é ṣe kọjá pé pẹ̀lú nàzáàrọ̀ pẹ̀lú ìkìlọ̀ yẹn ẹni tí ọ̀fẹ́ gbà tẹ́lẹ̀ náà lè ṣe kí ni o ó lè gbà so òjíṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run ti gbogbo àgbáńlá ayé yìí tó bá wọn ọjọ́ yàtọ̀ síjọ o gbogbo àgbáńlá ayé world wide ní ìjàdẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. wọ̀fí wọ̀fí ṣahadati lahu bihatayni sifatayni pẹ̀lú jíjẹ́rìí fún anisọ́lám pẹ̀lú ròyìn méjèèjì yìí ìgbẹ́ńbẹ́ náà fi ó ń lé ní ìfọwọ́ tí wọ́n fẹ́ fún yìí ṣe hákìkì sọlọ́lá àdìsọ́lá kíkọ́ fún ìṣe àlejò àti ìṣe àlejò níbi wà nẹ́bí sọlọ́lá àdìsọ́lá. فإن كثيرا مما يدعي أنه من أمته أفرط في حقه ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n níbi ìwà nẹ́bí sallallahu alaihi wa sallam bí ẹ̀tọ́ rẹ̀ àwọn kan bẹ̀bẹ̀ wọ́n bá láàfin wọ́n ti ṣe àṣírí kan dá nípa rẹ̀ hatta rafa'ahu fawqa martabatihi al-'ubudiyyah ila martabati al-'ibadati lahu bi dunillah wọ́n gbé kúrò ní ipò ìjẹ́rú fọ́lọ̀ wọ́n á gbó náà sí pẹ̀lú tí wọ́n ń ṣèjọsìn fún lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ ẹni tí ń gbà níbi sallallahu alaihi wa tí ó ṣèjọsìn fún ni aláǹfọ̀dìrí خذ بيدي وتداركني فأنت أبي kiri òjíṣẹ́ Ọlọ́run mo pè ọ́ mo pè òjíṣẹ́ Ọlọ́run dákun fà mí lọ́wọ́ dákun ṣàánú mi lé bàbá mi fi mí lé bàbá àwọn tó fi lé kọjá lọ ìwọ ń bàbá mi subhanallah gbólóhùn yá Rasulullah pípé ní ìdá Ọlọ́run là á pè ẹ̀fọ́ àwọn yẹn gbé dépò ìjẹni tí wọ́n sìn lẹ́yìn Ọlọ́run ọba tí ọlá rẹ̀ kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìta sọ fún akpẹ́ntẹ́nu alùpùpù yìí gbèyà akọrọ máa lẹ ọlẹ́kì máa lé máa ní alùpùpù yìí tí wàá ka yìí dáhùn lówó lélẹ̀ á ti fi lè hama mi wẹ̀yìn náà mi ju ní ka dùnìyà wà lọ́rùn ọ̀tá ha wọ́n ti ní olùwọ́ mi ka ilé máa lọ ìwàlú kọ́lá ni. ó ní yà akọrọ máa lọ ọlẹ́kì gbogbo rẹ tó fi ní àyẹ́sí jù tó ní àpálẹ́ jù nínú gbogbo ẹ̀dá tọ́lọ̀ lì kò sí fún mi máa ní alùpùpù yìí ẹ̀ ẹni tí wàá sọ pẹ̀lú rẹ̀ tó lè sọ mi tó lè gbà mi tó lè là mí ìwà àkàtúndù rẹ̀ àlẹ́ mi lọ ẹ̀dá olóòlè ìhádìí ìpìlẹ̀ hámàmì nígbà tí àwọn ewu àwọn ewu gbà ńlá àwọn ìṣẹ̀lẹ̀ ńlá tó bá ṣẹlẹ̀ táwọn wàhálà ṣẹlẹ̀ ìwọ̀dì kan náà mo lè kígbe tó gbà mí tó là mí wàyí náà ní ju nìkan dùnìyà wọ lọ́rọ̀ tàà nínú ọ̀rẹ́ wa nábì náà láyàtọ̀ àti orúkú rẹ̀ sísàlùkì yà wà sọ wọlúláyé wọlúlọ́rùn wọ́n mi ní ọ̀lọ́ mi kà ẹ̀ lè máa lọ́ọ̀hìn ìwọ̀lùkọ̀lá bínú màá tó tún ní wọn náà ní máa gègé tọ́lọ̀ kọ́kọ́ dá àti lọ́ọ̀hìn màá fún ìwọ̀n kọ̀ọ̀kọ̀ nǹkan. ẹ dákun gbà ní abakun gbé ilé ìfànà bíi kílò kù ni ká sọ bá fẹ́ wá ìsọ pẹ̀lú nǹkan ìbáàdà ni torí àlè ṣe àádà nínú ọjọ́ sí ni tá a bá sọ pé kí ni tó máa àwọn òbílà ayé alóòlù bìlà alóòlù bìkà wà á lè jà òkè lẹ́yìnká ìtumọ̀ rẹ̀ ní àníyàn òsì máa ń lé máa ń alóòlù bìkì ìfẹ́ni tí mo lè sáde tí máa sá tí máa sá tí ó ń tí ó ń là ajẹ́ pé ìran ọjọ́ sí ni ìtọ̀hídù olùhíyà nìyẹn lẹ́yìn náà tó wá sọ wípé wẹ̀yìn náà ní ìdúdìkà ó nínú ọrẹ ẹ̀wọ́ àdẹ́bì òun la yàtọ̀ àgbọ́nà láàdáyé ìbọn náà lọ́dọ̀ ọ̀run tọ̀hídù rùbùbíyà ni ojú pé bá nàbí ojú wa ni wọ̀mí ní ìrọ̀lẹ́ omi kàyé ni máa lọ́wọ́ ìwọlé kọ́lá nínú màrẹ́ ni máa gbèjé àti lọ́ọ̀rì máa fò tọ̀hídù làtúmọ̀ wọ̀ sí bá tọ̀hídù làtúmọ̀ wọ̀ sí bá ni wọ́n lọ́ọ̀ lọ́kàn tuntun náà orúkọ rẹ̀ subhanallah àríbáyì àwọn kan sàdéjú nípa wà nẹ́bí sọ̀lá rẹ̀ pẹ̀lú wọn tó táyọ̀ kú rẹ̀ níbi kí wọ́n sọ díẹ̀ tí wọ́n sì lẹ́yìn ọlọ́run ọ̀la. pàtàkó tàbí yí mí ń dún nílà àwọn míì wọ́n wá ní ẹni tó ń kígbe gbàmígbàmí fún lẹ́yìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ fẹ́ jùlọ. wọ́tọ́ lábà mí ni mo máa lá yàgbẹ́dẹ́rọ alẹ́ yìí ìlọ́lá ìtọ́ jẹ́ pé kò sẹ́ńtọ́ lágbára lórí rẹ̀ àkọlọ́ wọn wà lọ́dọ̀ ọlọ́ wọn wà lọ́dọ̀ àdéhùn sọ́lá ní kọ́lọ́ ìhàjà nípa bíbí àbùkádà وتفريج الكربات حديث حياة والبعض الآخر أفتني جحد رسالته واتقوا كتنو نبي أو فرط في متابعة كتابه سهلته ìdíjẹ láti fi fi ẹ ṣe bẹ́ẹ̀ dàbí irúwa náà ni ṣé Muhammad yẹn sọ pé ìṣèyàn ni sallallahu alaihi wasallam èèyàn ní ṣùgbọ́n kí ìṣèyàn bí oúnjẹ ìtọ́lọ̀ fi yẹn tó fi parí òsì fún ọ. ẹ Muhammad yẹn òun ni onílàákàyè ni àwa náà jẹ́ nílàákàyè tiwa subhanallah. so àwọn kan ṣe àti ètò níbi wà nẹ́bí sọ̀lá sẹ́lẹ̀ ń pàtí tẹ̀lé wà àtàmẹ́dà alẹ́ àárọ̀ ìwọ̀l àkùwálì alìmọ̀kọ́lì pàtìlì màjá àdìhì wọ́n wá lọ gbára lé àwọn ìròyìn àti àwọn ọ̀rọ̀ kan tó ti kọ́ ya pàtí sálẹ̀ sọ̀lá mu wa wàtà àtàmà fi tàwílì àkùbárì ìwà àkàlì ẹlòmíì tó wà lọ́dà rẹ̀ láàmú nípa ìmọ̀ yí àwọn ìròyìn sánẹbí mo wá pé sánẹbí gaba wà láyé ní ìsìn yọgbà pé kíní ìgaba ìlú ti rí ní ìsìn subhanallah àwọn ìdájọ́ ẹlòmíín lọ yí àwọn ìdájọ́ oríṣiríṣi iye padà pé ẹ kí la fẹ́ sọ pé kófìlẹ̀ ọ̀sẹ̀ ríkà sí nígbà tí ọkọ̀ kọ̀ sílẹ̀ ọlọ́ya ọlọ́ya ń sọ́tàn náà ó sì lọ́ya scar ebi torí oyún ni ṣé torí oyún ni wọ́n sọ fún pé kò lóyún ó sì mọ̀ lálọ́ sọ fún ọ pé torí oyún gan ló ti yà kọ́kọ́. àbọ̀ ọmọ yìí pé gómìnà gbélé rí dà gan nígbà tó wà ní lásìkò tọkọ rẹ̀ ló ń kọ́ yẹn ó lè jẹ́ sábàbí tí ó yẹjú àlámọ̀ yìí wọn. à ọkùnrin ti sọ fún mi pé ti báyìí ti dà lóhùn lọ́mọ ní máa gba lílọ yìí títorí tí ìṣeun náà à ọ̀yà ajé tètè bójútó kí n máa dé ilé wa àbí ńlá ilẹ̀kùn ti ti ń bẹ̀ yọba yí padà nítorí kí nínú ẹ̀rọ àti ìdílé àti àti ìdílé àti máa ṣe padà hàn ah, ẹ̀rọ máa ṣe ó sì lọ́dọ̀ fún ìgbórí wọlé padà ọ̀rọ̀ wọn bá yẹn. subhanallah oríṣiríṣi àwọn ìṣísí làwọn yẹn ṣe wọ́n fẹ́ fi máa lo ìròrí láti fún ayé ìdájọ́ àlẹ́ sọ̀rọ̀. ẹni tó bá ṣe báyìí a jẹ́ pé orígun ṣàhádà méjèèjì tọ́jà ti muhammadu rasulullah sallam lára rẹ̀ jẹ́ ọjọ́ wọ́n wa gbogbo àti àjẹ mùsùlùmí gbogbo àti àǹkúra ọlọ́mọlẹ́yìn àtẹ́bí sọlá àdìsọ́lá ẹ má jẹ́ àgbà kẹta kan sí lọ́tà lẹ́kọ̀ọ́ lọ. ẹ sì má jẹ́ àbágbà lọ ẹ má jẹ́ àbágbà lọ ẹ̀sìn wa ni ẹja máa tẹ̀lé lọ ibi tẹ́sí wa bá dojú kọ ní ẹja máa dojú kọ ìgbà lè yí síbi tó wù lọ́nà ọba fẹ́ kó yí sí ṣùgbẹ́ sí ọgbọ́n ló tọ́lọ̀ ọ̀dọ̀ kó dojú náà lọ́wọ́ ibi ẹ̀rọ wọ́n ló kú mùsùlùmí torí pé kí mùsùlùmí bá kú náà kọ́ ibi tí lọ́dọ̀ kọ́ kíkà náà ni wọ́n kọ́ dọ́ ẹ̀dá. tí wọ́n lóde tó ń kálukú wa ní ìsìn tá àwọn akọ̀ tí mo ti kàn lọ. sẹ́ńtẹ́ gbogbo àwọn ariwo ojú ọ̀nà labá tó labá dojú kọ ariwo ojú ọ̀nà. gbogbo àwọn ẹ̀sẹ̀ ojú ọ̀nà ládójú kọ́ àwọn ẹ̀sẹ̀ lọ́njẹ wọ́n sì dùn sí ayé láyé. mo ń wá ayé tó ń ṣẹlẹ̀ bẹ̀ yẹn ẹja tó máa ti ṣẹlẹ̀ bẹ̀ yẹn kílẹ̀ ìtòrí gbọ́ bẹ̀ yẹn. láti kí á máa rí òkè bí kò fi dé bẹ́ẹ̀ lómi níbi yíyàwó náà lójú ọ̀nà náà ẹ̀dá pẹ̀lú ẹja máa sáǹdé ẹ̀ má jà fún fi ọ̀sán ọlọ́run má jà fi ṣeré ẹ̀ má jà fi ìjẹ̀lẹ́ àná ìṣòwò ẹ̀ má jà fi ṣe ẹ̀yẹ má jà fi tawéwà nítorí pé kẹsàn-án wo tó le tó àti kí sàádà méjèèjì ló tó tí sàádà méjèèjì ọba ti tó ẹ̀sìn wọlé ìlú alára o àbí Allah subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kó ṣe àlùfẹ́mi àtàlẹ́ kọ̀ọ̀kan wa ó ti wá wàlẹ̀ tó kulẹ̀ rere pẹ̀lú rẹ̀ wàlẹ̀ tó yà lùtánà ní ìjọ gbèdé tó ti sọ̀rọ̀ ìkànnì lọ sàárè káàdà wọ sọ́lá mọ́ ọ sọ́lá mọ́ bá lọ́kàlá rẹ̀ bí wàhálà wàhálà àlè yìí wọ́n sàbí wọ́n sàbí wọ́n sàbí. nígbà tẹ́lómi bá ké fásihà tán ní tọ́fẹ́ kéèyàn ni ó sẹ̀rọ̀ pé jẹ́ ń ké eléyìí tó bá mẹnu mọ́tẹ́lẹ̀ kejì yẹn ibi tí ó ti fẹ́ dún gbà ló lò pé á kì í ní ọ̀dà tó ké dún ní lágbègbè jẹ̀ǹká yàgbé ti ti jẹ̀ǹká mẹ́ta ti kó sí ti kó wọ́n fún ti ọ̀hún yẹn kó ṣe kí ni òkú mu púpọ̀ àlùmọ̀lẹ́mù ni pé ìtọ́jẹ́ pé lẹ́ni pé kí alákọ̀ọ́kọ́ rákà alákọ̀ọ́kọ́ rẹ̀ súnmọ́ rẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì lọ ṣùgbọ́n tẹ́lẹ̀kejì bá wọlé alákọ̀ọ́kọ́ lọ sí ààyè kàtọ́ bá ìrọ̀wà fún ìtọ́jọ́ súnmọ́ àti ẹjẹ amójútó ìwà láti lè tó sọ̀rọ̀ tó wa ọlọ́run bá kó sáré ní àti ẹ̀kọ́ kan wa. bákan náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ àwòrán eléyìí náà nù àdáwò tọ́ka àlùsùn náà láwùjọ láwọ̀ rẹ̀ nù àdáwò lánà ọ̀pọ̀lọpọ̀ àlùsùn náà báyìí ó rí pé fọ́tò rẹ̀ lọ́ba lórí profile whatsapp rẹ̀ nù facebook rẹ̀ gbogbo àwọn social media ti yẹn ẹ̀ máa rí ọ̀pọ̀lọpọ̀ àlùsùn náà tí ò lákàtúntẹ̀ ló tún ya fọ́tò gan o tún gbé sórí facebook lọ́dọ̀ ọ̀rọ̀ mi ò ní ti tẹ̀lẹ̀ lórí ti sáré ya fọ́tò tó tẹ̀lẹ̀ ó ti sáré kó tiẹ̀ yá sọ̀ra gbogbo àwòrán tó fi máa ń ka àbẹ̀mí yá pẹ̀ mọ́jà àyà dípò fàtó wa máa fi ayé. ẹnìkẹ́ wọ́n lè má mọ̀ pé mi ni wọ́n lè má mọ̀ pé mi ni kí ni wọ́n fẹ́ kí wọ́n mọ̀ pé wọlé tó o bá ti sọ fúláǹgì tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ mọ̀ tí wọ́n fi ń dọ́ ọmọ ó sì mọ̀ pé wọlé ìwà rẹ pé ìwà fẹ́ sayé láǹfààní ọ̀tọ́jú àǹfààní káwọn èèyàn rí o ti borúkọ rẹ nígbà tí mọ̀ ọ́ ti mọ̀ pé ẹni báyìí ni. àmọ́ ká máa lọ gbé fọ́tò káàkiri yẹn ẹ̀dá fún ẹ̀dá sọ̀ra ẹ̀dá sọ̀ra fún ẹ̀dá gbogbo ọ̀nà tó kálukú bá gbà dé pamọ́ ẹ̀dá sọ̀ra kábà jẹ́ pé nǹkan tí èsì ká tẹ̀lé ẹ̀yà mọ́ṣáláṣí ọ̀yálé rẹ ẹ̀ gbogbo yẹn ṣe ìtàkùrú lòfin ẹ̀fẹ́ ọlọ́run àmọ́ ẹ̀dá kùn ká lọ́ọ́ máa gbáwòrán síbẹ̀ àwòrán torí ọjọ́ tó bá ti jẹ́ nǹkan abẹ̀mí ìwọ nínú òfin náà ẹ má jẹ́ àbámọ̀ dáwò bó ti wù kọ́ ká pé ní ìwọ ni tí ti pé ara bá ní ní débẹ̀ láti ká yàtọ̀ padẹ́dẹ́ lọ́yà fẹ́ fi ìyẹn fẹ́ fi sẹ̀rí ni ètè fáàrí nìyẹn ètè tìyànrà nìyẹn torí déwájú ẹjọ́ ó lè dé ìdásọ̀ fún ni pé nígbà wo ni mo wà bẹ́ẹ̀ tó ìsàlẹ̀ ibi ògbówó ètò ti gba káàṣì tó ti kó lọ bàbá ẹ kó lọ ìgbà tó ń kó báyìí wọn yà gan ojú ẹ méjèèjì àti kí ẹ ìgbà tẹ́ gbà á ah, tí ẹ bá mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ẹni tí máa ń sàlàkó gbogbo àwọn ṣàhádà tó bá jẹ mọ́ nǹkan jẹ́rìí bẹ́yẹn ṣàbùrù ni kí ọwọ́ àbẹ àmọ́ lẹ́yìn rẹ̀ dàpọ̀ ẹja ṣọ́ra ẹja ṣọ́ra fún àfọ́tò ìyá ó lè wò bọ̀ ẹ dàpọ̀ à ń rọ̀ wá ní òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́ọ̀gbà wọlé ẹni tó fẹ́ ìyàwó náà ká tẹ̀lé wọ́n sọ fún tó dàlùkì àwọn àpẹ ọ̀fẹ́ sí lára kò sí ní ilé ìgbésí lára bẹ́ẹ̀ kan bákan náà ní ọ̀rọ̀ mi ni pé gbogbo ẹni tó bá yàwó náà kàkàkà àwọn nǹkan ẹni wọ́n fẹ́ sí lára wọn lè kọ́ màfìyà jẹ́ ìmúná ọlọ́dà púpọ̀ ìkọlẹ̀ ìlànà ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn lórí ọjà fọ́tò tó tó wá tí wọ́n bá kọ́kọ́ tẹ fáwọn bọ̀tì báyìí òun ni wọ́n kọ́kọ́ rí bẹ́ẹ̀ olóhùn fẹ́ẹ́ fi sàmì fóun lòun ibi tó bá rí tó bá rí gbá lóòrà ní ìtòsí ti là ọ̀rọ̀ àlùkò àwọn èèyàn gbọ̀ bá wọn wọ́n á gbé fóònù yá gbé fọ́tò rẹ̀ òfin lọ fi bóòtù sí gan kò gbé fóònù bẹ́ẹ̀ kọ́ lọ kíákíá nìsí yóò ti yí lójú ko wọ́n gbé fóònù kò tí ì ti wákàtí méjì lọ wọ́n ti kó gbogbo nǹkan mi gbogbo ti bẹ lórí ẹ̀kọ́ mi wọ́n ti kó nǹkan mi tó burú sí tẹ̀sẹ̀ ni pé èèyàn lórí ẹni tó jẹ́ bá àfa lórí fóònù wọ́n ti kó gbogbo fọ́tò àwọn obìnrin wò gbogbo oríṣiríṣi wọ́n ti kó sí. subhanallah wàá tẹ̀ sọ pé wà á wọ́n fi ń ṣe àpẹẹrẹ kó lè máa pé wọ́n ní ẹlòmí òfin fọ́tò ọmọ rẹ̀ tẹ́lú bí fọ́tò ìyàwó ẹ̀ jákòó ẹja sọ̀rọ̀ ní gbogbo àwọn ẹ̀sìn wọ̀nyí gbogbo àwọn òde wa tá a máa ń lọ wọ́n ṣèyàwó wọn àti ẹjọ́ aká gan yín ẹja gan yín kábìlì mọ̀fẹ́ wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yẹ ìranù láwọn ẹ̀dá sọ̀rọ̀ àmì gbogbo òṣìṣẹ́ gbogbo àwọn tá a bá ní lórí social media àti káàkiri ẹja lọ yọ fún bẹ́ẹ̀ o ẹja lọ yọ o ẹja lọ yọ o èèwọ̀ ní sáà ti yẹ àbí tẹ́ bá sọ pé kì í ṣe fọ́tò lù wá ti jẹ́ pé fọ́tò abẹ́mí ní ẹ̀dá ẹja lọ tó kó lẹ̀ ọlọ́run kó lè fún àbúrò àti sọ̀rọ̀ ìlú ọlọ́run ti àlẹ́ àárẹ̀ náà gbọ́dọ̀ pé bá ti ṣàyẹ̀wò tó wọ́n ní sábà bára káàkiri ní sọ̀rọ̀ àtọ̀rọ̀ bó láti bẹ́ẹ̀ san bàbá abáraka kan ní sọlá tó lè ṣá bó láti bẹ́ẹ̀ san. hadith tó wá nípa yẹn pé tó bá ti gbẹ̀rún tó ìfarabalẹ̀ dọwọ́ yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín ètò ẹ̀ bá bá pẹ̀lú máa ẹ̀kì ètò ọba bọ́ fún yín ẹ̀ pé ètò ọba bọ́ fún yín ẹ̀ san ìbí ni ọ̀rọ̀ ti pa ká sọ táwọn olùmọ̀ ti yára wọn nílà àká ìtọ́pọ̀ nínú rẹ̀ pé báyìí náà láti kiri tí àpá yẹn ti wà yìí pé àwọn kan ní níta fẹsẹ̀ ni pé à á san bí bá a ti jẹ́ là san. àwọn kan sì ní ara o à á parí ẹ̀ ní àwọn òkè ni ọlọ́pàá rẹ̀ àìlẹ́ ẹ tọ́ bá sọ pé òun fẹ́ san ni tóun fẹ́ sọ fún wa ni pé tóun bá ti bí wọ́n bá ti máa ń bá ti sálámà òun ó dìde ètò gbèsè tó mú jẹ ní kíni o láka méjì àkọ́kọ́ àtẹlẹ kejì láka méjì alákọ̀ọ́kọ́ àtẹlẹ kejì kí láti máa ṣe sí àti wọn sókè wọn ti gbàgbé sọ tóun bá ti dìde òun ó ké o sókè lákọ̀ọ́kọ́ tó yóò ké sóra sí yóò jókòó yóò ṣe gbòòsì yóò jókòó yóò ṣe táyà yóò dìde pẹ̀lẹ́ kẹta yóò tún wá ké sókè náà gbọ́dọ̀ kọ jẹ ni pẹ̀lú sóra yóò wà sálámà ẹni tó gbà fún òun fẹ́ parí ẹ̀ ni òun ti gbà yín gbéra kà sí òun bá láti yẹ fún ìlàkà òun lọ́jẹ́ òṣìṣẹ́ tó kù fi gbé sẹ́fọ́n raka náà láàkè sókè wọ́n wà dídì yóò ké sókè yóò ké sọ́rọ̀ sí yóò jókòó yóò ké sàṣàbọ̀ yóò wà dídì fẹ́lẹ̀ kẹta yóò ké jẹ́jẹ́ eré ìlàwọ̀ àti gbà pé àwa fi ń tẹ̀sí fọ́lọ́ torí pé gbogbo àwọn tó gbà yín pé àwọn ń san gbèsè náà tẹ bá béèrè pé rákàtí ẹ bá pẹ́ ìyẹn kó olú sí jẹ́ sẹ́yìn fún ní nàmbà wán ọ̀pẹ lọ béèrè dáadáa fún òsì mi ní pé nàmbà wán bó nàmbà wán bá tẹ̀sí gbà pé nàmbà wán ni ẹ ti ọ̀ nàmbà wán àkọ́kọ́ nǹkó bẹ̀ náà yẹn ni pé bó ṣe rí òun ẹ ti gbà bó ṣe dídì nàmbà wán tí máa mú ké sóra àti pàtí hà tó kúlókù dẹ́kun lórí ẹ̀kẹ́ nínú àdéhùn méjèèjì yẹn ìkan wọnú ara wọn ìkan gbé kan mi àríkà ti wọnú nǹkan àríkà tó túmọ̀ kejì nígbà tá a bá ti rí bẹ́ẹ̀ nǹkan kútó ẹ̀kan gbà pé kọ̀m̀báìnì bẹnu àdéhùn ẹ̀ka lè kọ̀m̀báìnì méjèèjì papọ̀ láàrin ìlú lẹ́ẹ̀kan ṣoṣo. òní pé gbólóhùn kọ́bọ̀ tó ní fákòrò ẹ̀sán tí wọ́n wí bẹ̀ yẹn ó lè túmọ̀ ẹ̀ parí ẹ̀. sísan yẹn túmọ̀ kí ni o ó túmọ̀ fi parí ọlọ́run tí ọlá rẹ̀ gàdúrà sọ pé fàyídà àkóbíyá ti sọ tí ẹ bá ti parí ìrun a ní sọ pé tí wọ́n bá san ìrun àbí tí wọ́n bá san láwìí ni tí ẹ bá parí ìrun ó túmọ̀ pé ọ̀dọ́ náà túmọ̀ kí ni ó pé parí bẹ́ẹ̀ náà lọ́nà ọba ilé ìjọba sọ pé hajj pé báyìí dá ọ̀dọ́ ètò mọ̀nà àti kàkùn tí ẹ bá parí iṣẹ́ hajj yìí kì tí ẹ bá san iṣẹ́ hajj yìí àjẹ́ pé fáfútú tánà bíi níbẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ní kí ni ó fa àti mú ẹ̀ parí ẹ̀ tó jẹ́ pé ilé ìlà wa ń lò táwa fi ti ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ìpè yóò dìde yóò kà sórọ̀ yóò kà fásitì yóò kà sórọ̀ tẹ̀lé tẹ̀lé yóò kà sókè yóò jókòó tọ́ba ti di mẹ́lẹ̀ kẹta yóò kà sórọ̀ tẹ̀lé fásitì àti jẹjẹ nìkan so ọlọ́run ti àlà àìlà wà àìlà. Ah, Máàmù báwo? Ìbú ọ̀nà àjẹ́jẹ́ ẹjọ́ wa bí ìmú ní. Ok, pé ṣe ẹni tí ó jẹ́ màsíbóòkù tó lè jẹ́ ìmáàmù fún ẹni tó tẹ̀sẹ̀ wọlé. Ọlọ́ọ̀gá ara ilẹ̀ nínú táwọn olùmọ̀sọ nínú ìmáàmù tó lọ́lá láàfíà lọ́wọ́. Nínú ìmáàmù tó lọ́lá láàfíà kò ní wọ́n sọ fọ́wọ́ yìí pé ẹni tó ti bárun tó bárun àbọ̀. Sòfin ẹ̀ bá wọlé pé èèyàn lè dúró ẹgbẹ́ rẹ̀ nù tí olùmọ̀wá ṣe pàdé báyìí sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀lọ́ ọ̀gá náà wọ́n sọ ọ̀rọ̀ tọ̀jọ́ mọ́ bẹ́yẹn wípé ó lálàáfíà tó kó sí kàkà láàbẹ̀ ti kí ni o láàbẹ̀ ti ti sá màá náà rẹ̀ pé fatuwa ni kì pé násù kan ni wọ́n mú wá níbẹ̀ fatuwa ọlọ́ọ̀gá àlà wà àlà. Thank you. náà. ìgbà tí wọn máa bẹ sọ ọ ní wọn tàbí gbogbo rẹ kí wọn lè ní ìdí ìdí náà tọ́mọ̀ ń wá papọ̀ bàbá tó ń lẹ ọ̀rọ̀ bàbá sí wíwọ̀n náà kó kíkan kó jókòó gbẹ̀sẹ̀ rákà méjì méjì ní tàbí má rákà méjì lọ bá wájú kó kíkan sí kó jókòó ìrẹ́ ìgbà tó bá kíkan tó ti táyà tó rí èdè tó yọ tẹ̀sán wá kẹ́ ọ̀rọ̀ tó wọ́n mọ́ ìlànà rẹ̀. Ah wallahu ta'ala a'lam ìta àríkọ́ jẹ́ ìtọ́nisọ́nà kankan ní pé kàkíbá téèyàn bá wá kí bẹ́ẹ̀ lẹ́ni tí ó mọ̀ á tọ́jọ́ títí lọ á mọ̀ ọ́ lọ́dọ̀ ọlọ́run kọ́ mọ́ ọ̀gbà lọ́wọ́. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك